ọlọ́run tí mi ò rí o tí mo rọ́wọ́ ìyanu rẹ̀ òṣùbà rere o ọlọ́run tẹ́nikẹ́ni ò rí rí ọlọ́run tí mi ò rí o tí mo rọ́wọ́ agbára rẹ̀ o òṣùbà rere o ó tóbi ọlọ́run Ísírẹ́lì mo ló tóbi o ọba tí kò ní kejì ògo ló yẹ ọ́ o ó tóbi arúgbó ọjọ́ ó tóbi o ọba tí kò ní kejì ògo ló yẹ ọ́ o láwùwọ̀ ẹrẹbẹ ẹrẹbẹ láwùwọ̀ ayérayé o kìkì ògo nínú ògo ìmọ́lẹ̀ nínú ìmọ́lẹ̀ òṣùpá nínú òṣùpá mo ní láwùwọ̀ ẹrẹbẹ ẹrẹbẹ láwùwọ̀ ọlọ́run tó wà kí ayé tó wà o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù hmm. ẹ kúlé ẹ kú dédé ìwòyí mo ní ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Fowóṣadé Adéfẹ́wá náà ti wà ní àlàáfíà ọpẹ́ ìyìn ọlá ni fún ọlọ́run tí ò ní kejì ọlọ́run tó lọ kọrin kése kìkì ògo nínú ògo mo rìn gẹ̀rẹ̀gẹ̀ mo rìn lọ́wájú mo rìn sẹ́yìn ni tó dàbí ọlọ́run pàápàá nínú orin dáfídì ó ní nítorí tí mo sì sùn tí mo sì jí nítorí tí olúwa tì mí lẹ́yìn ẹ̀yin náà wà láyé ẹ wà láàyè hmm. eléyìí ò bá má ti ṣe é ṣe bí kò bá kí n ṣe pé ọlọ́run tì yín lẹ́yìn èmi náà bá má ti wà láàyè lẹ́nìí àti èmi àtàlejò mi bí kò bá kí n ṣe wípé ọlọ́run tì wá lẹ́yìn ọlọ́run tí ò já sọ kọdùn ọlọ́run tí ò já sayanu ọlọ́run tí ò já sọmọnù ọlọ́run tí ò já ya wèrè ọlọ́run tí ò jẹ́ kí léwó pa wá ọlọ́run tí ò jarí jàǹbá mọ́tò ọlọ́run tí ò jẹ́ kádìgunjalè ká wa mọ́lé ọlọ́run tó mú wa wà láyé tó mú wa wà láàyè ọlọ́run tí ò jẹ́ àtẹ̀bà ká lọ́ máa wọ́bẹ̀ kiri ọlọ́run tí ò jẹ́ ká rí fún wa gẹ́gẹ́ bí àwọn ọ̀tá wa ṣe fẹ́ kó rí fún wa ọlọ́run tí ò kì í ṣe ọ̀rẹ́ àwọn ọ̀tá wa ọlọ́run tó dá wa tí ò dà wá ọlọ́run tí ò kọ̀ wá sílẹ̀ ọlọ́run tí ò ro tẹ̀ṣe wa ọlọ́run tí ò ro ti àìṣedédé wa ẹ̀rí pọ́nrọ̀ wa tọpẹ́ ojọ́pẹ́ lọ tí n bá ní kí n fi gbogbo wákàtí yìí gbogbo ọjọ́ òní gbogbo ọ̀sẹ̀ gbogbo ọdún ìfihàn ọlọ́run ọ̀gá ògo ṣe mọ̀ pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí pé ọlọ́run wa kò kí ń jẹ nǹkan kan o ọpẹ́ ìná ni tó bá wù yín ẹ lè fẹ́ mi láṣọ tó bá wù èmi náà mo lè dá yín lọ́lá kò sí nǹkan kan tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ wa nítorí pé gbogbo nǹkan ta ní pátápátá ọlọ́run ló ní wọ́n kí ni nǹkan ta fẹ́ fún ọlọ́run kí ni nǹkan ta ní tọ́lọ́run ò gbogbo nǹkan tó wà lọ́run àti ayé ọlọ́run ló ní wọn kò sí nǹkan kan tó máa ń gbà ju ọpẹ́ yìí náà lọ mo gbàdúrà pé lórúkọ jésù kristi ọ̀rọ̀ bíi ọpẹ́ bíyìn látẹnu wa tí ọlọ́run ọ̀gá ògo lórúkọ jésù kò ní wọn lẹ́nu wa o eléyìí ni mo fi balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ sórí ètò wa lẹ́nìí ògo ìgbàlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tẹ́ bá ti rémi ọmọ yín ọ̀rẹ́ yín Fowóṣadé lórí ètò ògo ìgbàlà ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tuntun nǹkan àrà ohun kan tó jọjú àti pàápàá ọ̀rọ̀ ọlọ́run ní gbòógì àti àwọn èèyàn gidi tá a mọ̀ tí wọ́n yanrantí láwùjọ àwọn náà ni a máa ń gbé wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín lẹ́nìí ó yá ẹ lọ pé ọkùnrin ẹ lọ pé obìnrin ẹ lọ pé ọmọdé ẹ lọ pé àgbàlagbà pé èní yìí ó yàtọ̀ sí tàtẹ̀yìnwá èní yìí kò tiẹ̀ kí n ṣakàn rárá ẹja gidi báyìí ẹja gbangba arọ gidi gbà mo gbé wá fún yín àlejò mi náà wà ní kalẹ̀ ọ̀dọ́mọdé ni wọ́n ọ̀dọ́mọdé ọ̀dọ́mọdé ẹ mọ̀ pé jésù kristi olúwa wa láti ọmọ ọdún méje ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yàtọ̀ sílẹ̀ yìí pàápàá láti inú oyún láti ọ̀run wá tá a ti dá láti dá tá a ti yàn fún ètò iṣẹ́ ìránṣẹ́ yìí ọ̀dọ́mọdé làlejò mi ẹ mọ̀ ìjọ tó máa ń sọ pé ẹ ìjọ aláwọ̀ dúdú ìjọ adúláwọ̀ African Church ìjọ àwọn olóyìnbó ló máa ń sọ pé African Church o àmọ́ àwọn Yorùbá wa àwọn tiwanti wọ́n sọ pé ìjọ adúláwọ̀ hmm, ìjọ adúláwọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé láwọn ìjọ yẹn ó láwọn orin kan tó ti máa kọ wá nìyẹn owó lè la òun lò a ò máa yá ó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù láwù láwù láwù láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù o owó lè la lò o a ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù ó tún láwọn orin kan tó tún máa ń kọ ẹ jẹ́ kí n tún kọ̀ọ̀kan fún yín wọ́n á ní hmm, mo ní bàbá kan o bàbá àrà tó mọ ìyẹ́ ọmọ mo ní bàbá kan bàbá àrà tó mọ ẹmọ tó bá ti ń kọrin yẹn níjọ yẹn báyìí àwọn ìyá yẹn pẹ̀lú gèlè ẹ̀pẹ́ kan yẹn wọ́n ara máa gbẹ́sẹ̀ yẹn àwọn ọkùnrin àwọn bàbá yẹn náà wọ́n wá máa gbádà àwọn bá lè jòmí yẹn náà báwọn náà ṣe ràdà gbádà àwọn yẹn báwọn náà ṣe máa dà nìyẹn ah ìjọ adúláwọ̀ ṣàlàáfíà lẹwà ṣé àlàáfíà ni ẹwà àlejò mi arákùnrin olúwafẹ́mi ajayi láti ìjọ african church tá a máa ń pè ní ìjọ adúláwọ̀ ó yá ẹ bá mi kí gbogbo ara lé náà. ẹ kú lé ẹ̀yin ara lé ẹ kú déédé àsìkò yìí afàsìkò yìí kí n gẹ́gẹ́ bí olóòtú ètò ti sọ orúkọ tèmi ni ajayi fẹ́mi láti ìjọ African Church tí a Yorùbá pè tí a Yorùbá ń pè ní ìjọ adúláwọ̀. Hmm. ìjọ adúláwọ̀ ṣe ní pẹ́lú ọ̀tẹ̀ lóníkẹ́mi gangan ti kọ́kọ́ bá wọn pọ́n fúnra ara wọn báyìí wọ́n tún yà á tún nǹkan wọn pọ́n ìjọ adúláwọ̀ ọ̀dọ́mọdé ni wọ́n ìránṣẹ́ ọlọ́run ni wọ́n bákan náà wọ́n tún máa ń jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣètò àti lọ sí ìlú òyìnbó fún gbogbo ènìyàn hmm. eléyìí tẹ̀síwájú jẹ́ kó yé mi pé pé ènìyàn jẹ́ ìjíṣẹ́ ọlọ́run o kò ní kó má níṣẹ́ ti ara tí ó ṣe ẹ wò lápàbẹ̀ yẹn náà mo kàn sáàkì fún yín. Hmm. àti èmi àtàlejò mi lénìí ó ní àkórí ńlá kan tá a gbé wá tá a fẹ́ bá gbogbo wa sọ ẹ má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ó bá àlejò mi wí ó bẹ́mi náà wí ó bá gbogbo wa wí àmọ́ àwọn yorùbá bọ̀ wọ́n sọ pé ẹni tó bá bà wọ́n ní kó má fi ṣèpinnu kó ṣe kí ni o kó tún bẹ́ẹ̀ ṣe é. Hmm tó àlejò mi àkórí wa lẹ́nìí òun náà ni ìrìn àjò ẹ̀dá ìrìn àjò ẹ̀dá tá a bá wo ìrìn àjò ẹ̀dá yìí a máa rí wípé ó pín sí ọ̀nà igba bíbélì tilẹ̀ sọ ó sọ pé lé àtètèkọ́ṣe ó ní bẹ́ẹ̀ ni ó ti ṣe wà ní ìgbà náà ó ní bó ṣe wà nígbà náà ló ṣì wà báyìí báyìí ó ní bẹ́ẹ̀ ni yóò sì máa rí eléyìí tó túmọ̀ sí pé kò sí nǹkan tó ti ń ṣẹlẹ̀ báyìí tí ò ṣẹlẹ̀ rí kò dé wá sí nǹkan tó ti ṣẹlẹ̀ rí tí ò tún ní padà ṣẹlẹ̀ mọ́ nínú àkórí wa ìrìn àjò ẹ̀dá yìí láti máa yànnàná ẹ̀ fún gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá wò ó nínú ìwé Genesis nígbà tí Ọlọ́run dọ̀run àti ayé ó ní ayé sì ṣófo ó sì wà ní júùjú ó ní ṣùgbọ́n Ọlọ́run pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kí ó wà ó ní ìmọ́lẹ̀ sì wà tí a bá wo ibẹ̀ yẹn a máa rí i pé Ọlọ́run tìkálára rẹ̀ ó ní ìrìn àjò tó fẹ́ rìn nínú ayé ó ní àwọn nǹkan tó fẹ́ ṣe nínú ayé ṣùgbọ́n nígbà tí pé kò ní ìtumọ̀ tó dẹ̀ ti ṣókùnkùn tó wà ní jùjú tí kò sí ìmọ́lẹ̀ ìrìn àjò yẹn gan kò yẹ ọlọ́run lára láti rìn láì di pé ìgbà tó tó pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kó ṣe kí ni o kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà ìgbà yìí gangan ni ọlọ́run tó wá rójú ráyè láti ṣe ohun gbogbo tó fẹ́ ṣe láàrin ọjọ́ mẹ́jọ torí bẹ́ẹ̀ lè jẹ́ kó yá wípé láàrin ọjọ́ méje mm. ni ọlọ́run fi dá ọ̀run àti kíni o àti ayé tó àlejò mi ó yá ọ̀rọ̀ yín ní báyìí kí ni nǹkan tẹ fẹ́ bá wa sọ lórí ìrìn àjò ẹ̀dá. lórí ìrìn àjò ẹ̀dá ẹ̀yin aráalé ìrìn àjò ẹ̀dá ó pín sí oríṣiríṣi gẹ́gẹ́ bí òwe yorùbá ó ní bí a ti wáyé hmm. bẹ́ẹ̀ láàrin ìtumọ̀ òwe tí mo pa ní èyí túmọ̀ sí pé ìrìn àjò ẹ̀dá kò sí bí ẹ̀dá ti lè mọ̀ rìn tó kò lè ṣáájú ẹlẹ́dàá ẹ̀. Hmm, kò sí bí ẹ̀dá ti lè mọ̀ rìn tó kò lè ṣáájú ẹlẹ́dàá ẹ̀. Hmm. tí ẹ̀dá bá fẹ́ rìnrìn àjò kankan nínú ayé bí a ṣe wà yìí ó gbọ́dọ̀ kọ́ fi ìrìn àjò ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ hmm. torí pé ọlọ́run ni aláṣẹ pé àti ìgbàgbọ́ wa tó jẹ́ wípé òun lágbọ́dọ̀ máa kí ni fi gbogbo ọ̀nà tí ẹ̀dá bá máa jáde kúrò nínú ilé ẹ̀ ní àkókò sí àkókò nígbàkúgbà gbọ́dọ̀ hmm. kọ́ tọ ọlọ́run lọ hmm. kó fi ọ̀nà rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ pé ọlọ́run bí mo ti ń lọ lónìí máa ṣọ́ mi lọ hmm. láti bẹ̀ lọ ó tún gbọ́dọ̀ ní ìmísí láti máa bá ọlọ́run rìn nínú ìrìn àjò yẹn gan gbọ́dọ̀ fi ọlọ́run sílẹ̀ nígbàkúgbà nígbà kọ̀ọ̀kan torí wípé ọlọ́run ni ó dá wa òun ni ó ṣẹ̀dá wa tó dẹ̀ kí ni tó lè mọ bí a ṣe gbọ́dọ̀ máa rin ìrìn àjò ayé wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tàbí gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran a kì í má sọ onígbàgbọ́ torí àwọn tí ò ń ṣe onígbàgbọ́ tí wọ́n ń wo wà láti ilé kò sí ẹnìkan tó wà tí ò ní nǹkan tí ó gbàgbọ́ nínú ẹ̀ a gbọ́dọ̀ ṣe kí ni ọlọ́run dẹ̀ ni gbogbo wa ń ké pè fún ìdí èyí a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti máa fi ìrìn àjò wa ọlọ́run lọ́wọ́ ní ní òrèkóòrè. Hmm. àlejò mi sọ wípé a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti máa fi ìrìn àjò wa lé ọlọ́run lọ́wọ́ àtẹ̀mí àti gẹ́gẹ́ bí ìṣe wa ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé a ní nǹkan méjì tá a máa ń ṣe fún ọlọ́run lórí ètò ògo ìgbàlà pàápàá nílé iṣẹ́ Orísun ẹjẹ́ àdìjọ́ dókè lọ́ọ̀nà nígbà tá a bá padà dé ìdí yẹn gan àti ọ̀nà tá a lè máa fi fi ìrìn àjò wa lé ọlọ́run lọ́wọ́ kí ìrìn àjò wa gẹ́gẹ́ bí ẹ̀dá kó ba lè yọrí sí nínú ayé a ó náà lẹ́yọ kọ̀ọ̀kan ẹjẹ́ àdìjọ́ dókè lọ́ọ̀nà.